wá já lọ wo àwọn evidence yìí ní kọ̀ọ̀kan níbi tí wọ́n ti fi ọlá ànábì bí ọlọ́run èyí tá àkọ́kọ́ mú wá gbà ànábì gangan fúnra ara rẹ̀ ló ṣe ó lo ọlá ara rẹ̀ ó fi bẹ ọlọ́run ọba rẹ̀ ìyá kan ló kú wọ́n ń pè ìyá náà ní Fatimat bintu Azed ìyá wa tí wọ́n ń pe rẹ̀ ní fatima tó bintu azad òun ni màmá tó bí sayidina ali ìyá tó bí ali là ń pè ní fatima bintu azad ìyá yẹn ló sì tọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ mọ̀ pé ìyàwó abu talib ni so òun ni ó tọ́jú yẹn pé ìyá anabi ti kú bàbá rẹ̀ ti kú gbogbo wọn ti lọ so abdulmutalib ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní tọ́ anabi so kó tó di pé abdulmutalib kú àbútọ́líbì tó wáá jẹ́ ọ̀nkù rẹ̀ ló padà wá mú sọ́dọ̀ so ìyàwó àbútọ́líbì yẹn òun ló tọ́ ànábì dàgbà pẹ̀lú ọmọ tí àlè ó jọ tọ́ wọn pọ̀ nínú ilé kan náà nígbà tí màmá yẹn wá kú ànábì tí wá dé ànábì ìjọ náà wo ìgbà yẹn ti dé ọlá ti dé ìyá yẹn wá kú wọ́n wá ànábì wá lọ síbi tí wọ́n ti ń gbẹ́ sàárè fúnra ànábì báyìí ní fọwọ́ ara rẹ̀ kó iyẹ̀pẹ̀ kúrò nínú ilẹ̀ tí wọ́n ń gbẹ́ ṣe pé màmá rẹ̀ ló kù hmm ànábì ṣe débi pé ńgbà tí wọ́n gbé sàárè ládùn yẹn tán ànábì kó sínú sàárè yẹn ó dùbúlẹ̀ sínú ẹ̀ kẹ́ ẹ tó gbé màmá òun sínú sàárè èmi ní òun lòun kọ́kọ́ wọbẹ̀ ànábì dùbúlẹ̀ síbẹ̀ ńgbò wá dùbúlẹ̀ sínú sàárè yẹn tán ẹ wá gbọ́n tó wí. ó ní Allahu lẹ́dí yóò yí wáyú mitch ìrẹ́ ọlọ́run ọba tó máa ń jí òkú ìrẹ́ ọlọ́run ọba tó máa ń fi ẹ̀mí sára òkú tó máa ń pa alààyè mo pè ọ́ wàhùn ayúnlá amúnt ọba abẹ̀mí tí ò ní kú láéláé mo pè ọ́ ikfiril ummi fatimat bint azad dákun bá ń foríjì màmá mi màmá mi tó jẹ́ pé ọlọ́run yìí fatima azad bá ń foríjì wálé akíní àwùjàtà gbogbo èsì tó yẹ kó máa fọ̀ fáwọn màláìkà tí wọ́n bá wá bá jẹ́ kó máa rí sọ o wà sí alẹ́ ahmed kala bá mi ṣe ìgbàláyè àyè ibi tó lọ fẹ́ lọ dé sí bá mi fẹ́ fún jẹ́ kó fẹ́ bí ákì nàbí yíká lọ́lá ànábì rẹ̀ Muhammad òun fúnra rẹ̀ ó fọlá ara rẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn ó ní wàhálà àǹbìyá àlẹ́dínà mẹ́kọ́bìlì wọlá gbogbo àwọn ànábì pátá tí wọ́n ti lọ ṣáájú mi mo fi wọ́n bẹ̀ ọ́ mo fi ra àmì náà bẹ̀ ọ́ ẹ̀wọ́ bá làbí ti lọ́lá ara rẹ̀ iná ká ara ha mọ̀rọ̀ ìmíì evidence number one nìyẹn. twenty seven minutes gone. Mm. action irú evidence number one yìí nísìn la ó jẹ́ àmọ̀ ìpè ní tí ò bá lẹ́tọ̀ọ́ kíyàn máa fọlá ẹ̀dá èèyàn bẹ ọlọ́run ànábì ò ní fọlá ara rẹ̀ máa bẹ ọlọ́run kò tó wá dó lórí ara tiẹ̀ ó tún ní gbogbo àwọn ànábì ọlọ́run tó ti lọ síwájú àdíìsì tá a wí yẹn lómi ìlú mọ̀ pé ń bó ló ti rí i tọ̀bàrà ní gbà wá ẹ bá nínú mú jáàmù tí tọ̀bàrà ní ṣe alkabir wal ausat wọ́n dẹ̀ kọ̀nfàmù nínú tíradíìsì yẹn pé rìjáàlú rìjáàlù sọ̀hìn gbogbo àwọn tó gba àdìsí wa gbogbo àwọn èèyàn tó so má àdìsí yìí lẹ́sẹ̀ àwọn èèyàn sọ híwù ni. ibnu hibban òun náà gbà wá nínú tíra àdìsí tiẹ̀ náà alahakim ní saburi òun náà gbà wá nínú tíra àdìsí tiẹ̀ náà so àdìsí yẹn sàábà tó wí gangan gangan tó narrate ẹ̀ fún wa anas ọmọ malik so àdìsí tó sọ yìí ni ìkànnì yẹn tẹ́lẹ̀ yóò bá tún wá tó jẹun tó tẹ̀síwájú anabi hadam aleyhi salatu wa salam tó jẹ́ bàbá gbogbo wa òun náà fọlá ànábì bẹ́ẹ̀ lọ́wọ́ níjọ́ tá ànábì gangan ò tí ì ṣe kíni tí ò tí ì dáyé bó ló ṣe ṣẹlẹ̀ bó láti bá àdìsí eléyìí ẹ jẹ́ n kọ́kọ́ ka àdìsí yẹn fún wa kí n ṣe wàá sọ bí tá a ti rí i ó ní la fa ádámù lakatiha lẹ́yìn tá ádámù ti ṣe ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ládámù ṣe mọ́ jésù ó ṣe kíni ó jésù kọ́ọ̀là ó wá fẹ́ bẹ ọlọ́run padà pé kọ́lọ́run foríjì òun ó ní ya Rabbi ọlọ́run ọba o as'aluka bi aki muhammad sallallahu alaihi wasallam mo fọlá muhammadu mo fi bẹ̀ ọ́ illa gafartali kó o foríjì mi ah, fakọ́lọ́lá ta'al ọlọ́run bá wá wí fún pé ya adam kayfa arafta muhammad walam akhluqhu ní ìrẹ́ ádámà bó ṣe mọ̀ muhammadu mi ò tí ì ṣẹ̀dá muhammadu bó ṣe mọ̀ kọ́ọ̀là ádámù wa ń fọlọ́wọ́n ba lẹ́sì ó ní ya Rabbi ìrẹ́ ọlọ́wọ́n bá mi ìnẹ́ka lámà khalaqtani rufa'tu ra'si fara'aytu ala kiwamil arshi maktuban la ilaha illallah muhammadu rasulullah ó ní ìrẹ́ ọlọ́wọ́n bá mi nígbà tó ṣẹ̀dá èmi ádámù tán mo gbójú sókè kété tí ń gbójú sókè báyìí mò ń wo ẹsẹ̀ aláràṣì ìrẹ́ ọlọ́run mo wá rí tán tó kọ sára àlẹ́ àràṣì nì sí ẹsẹ̀ àlẹ́ àràṣì tó kọ síbẹ̀ pé kò sí ọlọ́run ọba mìíràn àfi ọlọ́run ọba àlá muhammadu òjíṣẹ́ rẹ̀ ni mo wá wò pé àá ah, ah, n tó fi mú ọlọ́run tó fi kọ orúkọ ara rẹ tán tó wá kọ orúkọ ẹnìkan tẹ̀lé ah, ẹni yẹn ahabal kalki ilé òun ló fẹ́ràn jù ní gbogbo ẹ̀dá tó dáa kọ́ọ̀lá láwù tá a la ọlọ́run àfúlẹ́sì pé àsọ dákítà ọmọ akẹ́niọ́ ìyá adam ọ̀kàrẹ̀ òdodo ló sọ ẹni tí mo fẹ́ràn jù nínú gbogbo ẹ̀dá mi muhammadu yẹn ni ìnáwó làhábìlà kọ́lìkì ìlàyà wà ìdá sàáltẹ́ni wà ìdí sàáltẹ́ni bí akíì faqad gafartu laka ọlọ́run wa ni ah ní ti torí pé o fowó kọ muhammadu bẹ̀mí mo ti forí jù ọ. wàláwùlà muhammad ma khalaqtuka wàá gbọ́ nítorí muhammadu yẹn gan ni mo ṣe ṣẹ̀dá àwọ̀ ádámà torí pé ara rẹ náà ni mo ti fẹ́ jáde àdìsí tá a wá wì àwọn ibo láti bá ó wà nínú béhàkì jùsù kẹta ìyẹn volume three dàlá ìlú nùbúwà tí béhàkì ṣe tẹ́ bá lọ kẹta page four hundred and sixty eight ẹ bá níbẹ̀ áfíìsì sùyútì bàbá wa sùyútì àwọn náà wọ́n narètì àdìsí yẹn nínú tírà tán pé ní al-Khasa'is dẹ̀ ní sọ̀híù ni àbí kò yé Hafiz Suyuti àwọn kú lọ́dún fifteen hundred and five fifteen oh five ni Hafiz Suyuti kú Bayaki àwọn kú ní four fifty eight ìjírá year àtúbà Tọ̀bàránì gbà àdìsí yẹn wá nínú mújàmù tán ṣe mújàmù sọ̀gírì wọ́n gbà wá wà ńbẹ̀ ọdún wo ni tọ̀bàrà ní kú ó kú ní nine hundred and eighteen adẹ̀wà ní twenty twenty four wọ́n kú ní nine eighteen ẹ̀rípọ́n náà jìn tọ̀bàrà ní gbà wá táwọn náà sì sọ pé sọ̀híù ni. akim ní sàbúrí wọ́n gbà wá nínú mustadrak tí wọ́n ṣe mustadrak alasọ ea ọdún wo ni akim ní sàbúrí kú wọ́n kú ní four hundred and five ìjìrà yẹ zurikọ́ ní àwọn náà gbà wá nínú tẹ́ra àwọn tí wọ́n ṣe tí wọ́n porúkọ rẹ̀ ní al-Mawa'ib al-Laduniyya àwọn náà dẹ̀ sọ pé sọ̀híwù làdísì yẹn àfáwà Zurqani wọ́n kú ní ọdún 1710 lọ́dún ti Gregorian 1710 ní Zurqani kú ẹ lọ wo nínú tẹ́ra ní Mawa'ib al-Laduniyya tí wọ́n ṣe ẹ bá níbẹ̀ níbo lẹ́ẹ̀tì bá níbẹ̀ ẹ lọ wo jùsíwù àkọ́kọ́ ẹ page 62 níbẹ̀ tíra tí bulkini bàbá wa bulkini tí wọ́n ṣe àwọn náà àwọn náà gbà wá wọ́n dẹ̀ sọ pé sọ̀híwù ni bàbá wa bulkini àwọn kú lọ́dún 1403 oh three Gregorian calendar àwọn náà sọ pé sọ̀híwù làdísì yìí ẹ wo àwọn àfáà tí wọ́n sọ pé sọ̀híwù ni so àfáà kan wá dé tí wọ́n bí ní nineteen fourteen òun wá ní àdísì nìkan ó ní mòdù ó ní wọ́n fa bẹ́ẹ̀ ó ní àdísì rọ́ ni. 1914 ni wọ́n bí ó kú ní 1999 wọ́n ń porúkọ rẹ̀ ní Nasiru Albani òní àdísì tí gbogbo àwọn àgbààgbà fáyì tán sọ pé sọ̀híwù sọ̀híwù sọ̀híwù tá a ti ka àfáà bíi mẹ́sàn-án tó sọ pé sọ̀híwù ni òun tán bí ní 1914 onírọ́ ni àdísì náà so ẹ lè ẹ ti kálukú náà ó ti mọ ẹni tí ń parọ́ báwọn so eléyìí ni ká tún dúró mbẹ̀ ẹ wá já lọ síbi. Si ǹjẹ́ ànábì tiẹ̀ fi lé wa lọ́wọ́ pa àlè fowókọ̀ òun bẹ lọ́hùn bẹ́ẹ̀ ni ìṣẹ̀ àdìsí eléyìí tí mo fẹ́ mú wáyé usman bunu unaif ni sàábà yìí ń jẹ́ òun ló narétì àdìsí usman bunu unaif ó jẹ́ ọmọ tẹ̀gbọ́ntà ọmọ tẹ̀gbọ́ntàbúrò lòun àti sálù bunu unaif sálù bunu unaif ó pọ́pùlà òun ni sálù bunu unaif ni ọkùnrin tí sàábà kan ranjú mọ́ tó ṣubú lulẹ̀ tó ya wọn síta tó fẹ́ kú ẹ ti mọ̀ so ọmọ tẹ̀gbọ́n tàbúrò làwọn méjèèjì Usman bunu unef ló wá mú àdìsí wá ó ní ọkùnrin kan afọ́jú ni olówó bá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìrò òjíṣẹ́ ọlọ́run idihulaha ayo àfihàn ni bẹ́ẹ̀ lọ́hùn ànẹ́bí ọlọ́run ni bẹ́ẹ̀ lọ́hùn kojú yìí ó là ànẹ́bí ni inshin tada out wa inshita sobabta ànẹ́bí ni à. Ah, tó bá ní kí n bẹ lọ́hùn mo lè bẹ lọ́hùn fún ẹ o tójú yìí ni ó sì là àmọ́ tó bá ṣe sùúrù náà ó dáa tó ṣe sùúrù òun ló dáa ju wàá gba ẹ̀san àlìjánà arákùnrin ní èrè òjíṣẹ́ ọlọ́run fàdíhù bàǹbẹ̀ lọ́hùn jẹ́ kójú ó là ṣètà àlìjánà ṣáàbẹ̀ lọ́hùn kójú ó là tó ànábì wa ní tó bá rí bẹ́ẹ̀ lọ sí ilé àlùwàlá lọ lè ṣàlùwàlá àlùwàlá tó fẹ́ ṣe yìí ṣe dáadáa ni o ṣe àlùwàlá yẹn dáadáa kó kún gan tó bá ti wá ṣe tán àdúrà tí wàá wá fi bẹ ọlọ́run rèé sọ pé Allahumma inni as'aluka ọlọ́run o mo bẹ̀ ọ́ wà atawajja'u ilayka mo dojú kọ́ yíká Muhammad lọ́la nàbí rẹ Muhammad nàbí yìí ra àmọ̀ tó já nàbí àánú ya muhammad ire muhammad o inni tawajjahtu bika ila rabbi mo fi yẹ dojúkọ lọ́hùn mo lórúkọ rẹ fi dojúkọ lọ́hùn fi ajá tí lórí bùkátà tí ń bá mi fínra yìí litukdiyali kò bíya allahumma shafi òfìyà ọlọ́hun gbẹ̀gbẹ́ muhammad lára mi o wọlá muhammad mọ́ lára o arákùnrin wa ṣàdúrà yìí àdéhìsì tá a wí yìí tírímìsì gbà ó tẹ̀ sọ yìí pé ní àdìsí ń kọ́ ó ládìsí tó sọ yìí ò ní ànàsáyì gbà wá nínú al-yawmi wa layla òun náà sọ pé sọ yìí ò ní ó wà nínú dàláìlò nùbúwà náà tí bẹ́ẹ̀ àkíṣe jùsù kẹrin láti bá page fifty eight tóun náà sì sọ pé àdìsí tó lálàáfíà ni wọ́n wá fi kún níbẹ̀ wípé ní fàkọ́ọ́mọ́ wakọ̀ absọ̀rọ̀ nígbà tọkùnrin yóò fi dìde níbi tó ti ń ṣàdúrà nì ojú ẹ̀ ti là ó ti ń ríran. Allahu akbar. ẹ nínú riwaya ti Abi Jafar al-Katmi tó gbà wá látọ̀dọ̀ Abi Humama bun Sal bun Unayf ani amihi yaani ani Uthman bun Unayf qala ó ní sami'tu Rasulullah bí Uthman ti sọ nínú ẹgbà wa ilé ni pé mo gbọ́ tànàbí ń sọ̀rọ̀ ja'ahu rajulun darirun ọkùnrin kan tó jẹ́ afọ́jú ó wá bá nabi Muhammad sallallahu alayhi wa sallam ṣáka ilé ìdá àbábá sọ̀rí ọkùnrin yìí ń kọ̀ǹplé pé ojú òun ò ríran mọ́ fakọ́ọ̀là ó wá sọ báyìí pé yá Rasulullah èrò òjíṣẹ́ ọlọ́run lézàlè kọ́ id òun lẹ́ni tó lè máa mú òun rìn láti máa wá sí mọ́ṣáláṣí wakọ̀dí ṣàkà àlàyà ó ti ń di wàhálà ó ti ń di nira fún òun ẹ̀mí òun ò fẹ́ gbé e mọ́ fakọ́ọ̀là Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá wá sọ fún pé ìtìlmídọ́à lọ sí àyè àlùwàlá lọ lè ṣàrò àlá súnmọ̀ sọ́lẹ̀ rọ̀kì àtẹ̀yìn tó bá ti sàwà látàn wọnú mọ́sálásí kíráka méjì súnmọ̀ kúl kó wá máa sọ báyìí pé Allahumma ọlọ́run o inni as'aluka mo bẹ̀ ọ́ wa atawajja'u ilayka mo dojúkọ bí nabiyyika Muhammad sallallahu alaihi lọ́la ànábì rẹ ti ń jẹ́ Muhammad àdìsí ni lọ bẹ́ẹ̀ so ànábì gangan gangan ó ná kan forúkọ òun bẹ lọ́hùn fún mùsùlùmí tó bá jẹ́ àràmù ni tó bá jẹ́ pé nǹkan tí ń sọ èèyàn dẹlẹ́bọ ni sànàbì ó máa fi lé sàábà lọ́wọ́ ẹ wá tún á já lọ wò nígbà ànábì tún wá kú tán tànàbì ti jáde láyé ǹjẹ́ ẹ mọ̀ pé lára àwọn sàábà tí ọ̀rọ̀ ní ṣojú rẹ̀ àwọn náà tún ná kàlí rẹ̀ fẹ́ pé kó lọ máa ṣàdúrà yẹn pé kó lọ fi bí ya bùkátà níbo ló ti ṣẹlẹ̀ Usmanu yìí tá a pè ní Usmanu bun Unaif ó ṣẹlẹ̀ ń pe ní ọkùnrin kan ó wá sọ́dọ̀ Sayyidina Usman Sayyidina Usman ni pírẹsidẹ́ǹtì mùsùlùmí amirul muminin lọ́dún náà Usman ibn Affan ìyẹn ni amir ọkùnrin kan máa ń wá sọ́dọ̀ rẹ̀ ó nídìí owó ó nídìí ìrànlọ́wọ́ láwọn bùkátà kan tó fẹ́ bíyá gbogbo àti wá ti wá ń wá Usman kì í ráyè dá lóhùn kódà kì í tiẹ̀ ń wọn kì í kan rárá wọn yìí pé wọlé kì í wọlé ẹ̀nà ọ̀nà ni yóò wà títí tí ó fi lọ. ó wá pàdé usman bunu unefi lọ́jọ́ kan fàṣàkà ilé ìzàlẹ̀ ó wá rojọ́ fún usman bunu unefi pé à ó ti pẹ́ tóun ti ń wá bí wọ́n jẹ́ kóun ráyè wọlé òun dẹ̀ lídìí òun nídìí bùkátà òun fẹ́ wá rí amirul muminin tó jẹ́ president ah osimhanu bunu inú ìfowópamọ́ sọ fún un pé ó mọ ohun tó ṣe ó ní ẹ̀ ń gbọ́ ó ní lọ sílé àlùalá lọ lè sàlùalá tó o bá ti ṣàlùwàlá tán wọnú mọ́ṣáláṣí yan rákà méjì tó o bá ti kí rákà méjì yẹn tán wá sọ pé Allahumma ọlọ́run inni as'aluka mo bẹ̀ ọ́ wà inni atawajja'u ilayka mo dojúkọ bí yíká Muhammad lọ́lá nàbí rẹ ti ń jẹ́ Muhammadu nàbí yìí rahma yá Muhammad kó wá sọ pé yá Muhammad rẹ Muhammadu o inni atawajja'u bika ila rabbi mo fi ẹ́ dojúkọ ọlọ́wọ́n bá mi fàtẹ́kìdí alẹ́ àjàtì kọ́lọ́wọ́n bá mi kó lo orúkọ rẹ kó fi bí ya bùkátà mi wàdìkúrí àjàtàkà tó o bá ti wí bá nǹkan tètè wí bùkátà rẹ ń tètè wí tẹ́lẹ̀ so ló bá kọ ládùúgbò àná ni tì ń bá wọnú ló bá lọ lè ṣàwàrà lálóòótọ́ oyin náà fìlà ó tẹ́wọ́ síwájú ọlọ́run ó kà ń tán ní ó kà ńgbò ó kà tán ló bá gba ọ́fíìsì àmírùlùmúmìnì náà ló bá gba lọ bó ti ń dé ẹnu géètì báyìí àwọn bawab àwọn security wọn tiẹ̀ tí ìjọ láǹdì bó ṣe ń débẹ̀ báyìí wọn kò fà á lọ́wọ́ ni mọ̀bọ̀ mọ̀bọ̀ mọ̀bọ̀ mọ̀bọ̀ wọ́n ti ń retí ẹ̀ látẹ̀kan náà bá fà wọlé lọ. ó dọ̀dọ̀ amirul muminin Sayyidina Usman ibn Affan bó ti dọ́dọ̀ Usman ibn Affan ìyẹn náà bá gbé àga ńlá kan kalẹ̀ ó ní ó jókòó síbẹ̀ ó ní kó máa ṣírò gbogbo iye tí ó ṣe kíni tó ní ìdì ah, ló bá ṣírò rẹ̀ ètè ń bá kówó fún ló wá bọ́ta bó ti wá ń lọ ẹni ó fún ládùúà pé kó lọ lè sà tá a mọ̀ sí Usman kunu Hunayf ló bá pàdé rẹ̀ lọ́nà ló bá ń sọ fún yẹn pé ah jazakallahu khaira ọlọ́run bá ń san ẹ́ lẹ́san dáadáa ma kana yanzur fi ajati wala yaltafitu ilayya atakalimtahu ó ní láti àìmọye ọjọ́ lòun ti ń pààrà bí tí wọ́n ti ẹ̀jẹ̀ kóun wọlé ó ṣètò bá ń sọ̀rọ̀ mi fún amirul muminin sísọ̀rọ̀ mi tó sọ̀rọ̀ mi fún ọwọ́ kan tí mo dé bẹ̀ báyìí ni wọ́n fà mí wọlé tí n bá ní wàláhì mo fọlọ́wọn ọba búra makalẹ́mtù èmi àti pírẹ́sidẹ̀ntì àjọ ríra àsọ̀rọ̀ rẹ wàlákìnnì àmọ́ o mo gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alayhi wa níjọ́ tí ọkùnrin afọ́jú kan wá bá anabi tó sọ pé kánabi ò bẹ̀ lọ́hùn fóun kójú òun là ànábì wa ní kó lọ lè ṣàrò àlá kó yẹn náà fìlà àràkà méjì kó wá tẹ́wọ́ kó wá wí bó o ti wíhun ó wá ń sọ pé níjọ́ náà arákùnrin ní sì wí bí mo ti ní kó wíhun ojú rẹ̀ sì là ìyẹn ni mo fi ní kíwọ́ náà lọ lè ṣe kì í ṣe pé mi ni mo lọ sọ̀rọ̀ rẹ fún Amirul Muminin tó fi gbọ́ bùkátà rẹ̀ so nínú eléyìí nísìn a máa rí ẹ́fídẹ́ǹsì pé káfọlá ànábì bẹ́ẹ̀ lọ́hùn àwọn sàábà náà ṣe lójú ayé ànábì àti lẹ́yìn rẹ̀ ànábì gan kọ́ wọn pé kán fọ ṣe kí ni kán fi bẹ́ẹ̀ lọ́hùn. so eléyìí ti ń túmọ̀ sí pé àìgbọ́rọ̀ yé àìkàdísì àìkàkéwú tóbi tó yẹ káàkàdé ní í ṣe gbogbo ẹni tí bá ń takò ìfowókọ ànábì bẹ́ẹ̀ lọ́hùn bí yẹn bá ka kí ó dójú àmì yóò rí i pé n tó fìdí múlẹ̀ nínú súnà ni gbogbo àwọn alùsúnà wal wọn tako àwọn sawadul azam wọn tako so ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkan leléyìí nínú àwọn ibi táwọn sáláfí tẹ́ ti kùnà a tún máa mú àwọn míì wá nínú àwọn fídíò wa tó tún ń bọ̀ lẹ́yìn eléyìí níbi àwọn ibi tá ti máa tún àwọn sáláfí ṣe ibi tọ́rọ̀ ò ti yé wọn ká máa tún wọn ṣe aqulu quli hadha astaghfirullahi li wa lakum wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum